إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد تقبل الله صلاتنا وإياكم جميعا أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala ọba tó yọ̀ǹda ìrun tààrọ̀ yìí fún wa ní jama lẹ́yìn tó ti jí wa sáyé tó jí wa sáyé tó jí kálukú sáyé rẹ̀ yìí abẹ Allahu Ta'ala kó má dá sí fún ìyàjẹ àpadà sí ibú tí bá ní fi ń káwọ́ táà ń káwọ́ kìí ní ìsìn sọ nǹkan bí iye paripa bí aleluya ọlọ́mọjẹ kó bá wa àwa ń kúnlẹ̀ à ń tẹ́ kọ̀kọ̀ rúkú à ń ọlọ́run má jẹ́ ká wá kúnlẹ̀ kí wọ́n máa la agolé wa lórí bi rahmatika ya rahman rahimin wa ya akramal mukramin nínú tẹ̀síwájú insha Allah ta'ala àmọ́ tẹ̀síwájú nínú àwọn ahadith ń ṣàlàyé nínú ìwé 200 golden hadiths from the messenger of Allah tí yàfa wa Abdul Mujahid tí ó kọ́ ilé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé ìwé náà jáde lánàá àdìsí ẹlẹ́ẹ̀kẹtàlélógójì àdìsí forty three ó ní àṣàlàyé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àdìsí ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì àdìsí nàmbà forty four ó ní a máa ṣàlàyé lónìí. <clears throat> حديث نا الله محمد صلى الله عليه وسلم سو من اصبح منكم امنا في سربه معافا في جسده عنده قوت يومه فكانما حيزت له الدنيا من اصبح منكم آمنا في سربه معافا في جسده عنده كوت يومه فكأنما حيزت له الدنيا ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ wípé man ẹni yòówù tí bá jẹ́ ìṣọkùnrin ni ìṣobìnrin ni ìṣonílé ni ìṣàgbàlagbà ni asbaha tó jí minkum nínú yín aminan fi sirbi aminan lẹ́ni tí ọkàn rẹ̀ balẹ̀ lẹ́ni tí ọkàn rẹ̀ balẹ̀ fi sirbi nínú ilé rẹ̀ mu'afan fi jasadi i fi jasadi ní ara rẹ̀ mu'afan ẹni tá tó lálàáfíà ni ó jí ó lálàáfíà ẹ̀yìndà wá ní kúùtù yàwó míì oúnjẹ tí ó jẹ ńjọ́ ó tún bẹ̀ nínú ilé rẹ̀ ńjọ́ faka annama hisat lahu ó dàbí ẹni tó ṣe wípé ilé ayé gangan láti gbé fún yẹn ìwáyà mi ó parí ẹ̀ wípé wàhádà fírìhà àti gbogbo tí ń bẹ̀rẹ̀ ayé pátá láti gbé fún ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí ìbọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé man ẹni yòówù asbaha tó bá jí ní nǹkan nínú yín aminan tọkàn rẹ̀ balẹ̀ fi sírbihi nínú ilé rẹ̀ mu'afan fi jasadihi tó sì lálàáfíà ẹ̀yìndà hú kóòtù yá omi í oúnjẹ tí ó jẹ ńjọ́ náà ó jẹ òjọ́ náà ó ń bẹ́ ńlé rẹ̀ ó ní fáka annana heiza tilahu duniya ó dàbí ẹni tó ṣe pé gbogbo ilé ayé lágbé fún wà hàdáfìrì àánú rìwáyà mi hàdáfìrì wa àti gbogbo tí ibẹ̀ náà yí pátápátá hadithi yìí <clears throat> ẹ̀kọ́ mbẹ́mbẹ́ tó pọ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni wípé àṣé kéèyàn ní ibi tó sùn sí tó jí sí tó jẹ́ ààyè tiẹ̀ àṣé kìí ṣe nǹkan kékeré tó gbé ànábì ní sallallahu alaihi àmì náà fi sírbi nínú ilé ara tiẹ̀ ajẹ́ pé téèyàn bá wà láàyè èèyàn téèyàn bá wà ara tiẹ̀ ilé ara rẹ̀ ń bí ó túmọ̀ sí pé àkọ́kọ́ bóyá lé tó ń fúnra rẹ̀ kọ́ òun ló nílé mu ẹlẹ́ẹ̀kejì ó lè mọ́kọ fúnra ẹ̀ bóyá ojogún ẹ̀ ó ti di tiẹ̀ náà nìyẹn ẹlẹ́ẹ̀kẹta wọ́n lè bọ́n ó di tiẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin ó lè jẹ́ pé ó yá gbé òun náà ló ní lásìkò yẹn torí pé ó ti sanwó àsìkò tó ń lò yẹn onílé ò lè halẹ̀ mọ́nà yàrá yẹn torí pé ó ti yàgbé fún àsìkò yẹn bóyá wọ́n sì fún lọ́fẹ̀ẹ́ pé kó máa lò ṣùgbọ́n lásìkò tó jí yẹn inú ilé ara rẹ̀ ló wà kò sí nínú túbú kò sí nínú ìgbèkùn ìyẹn ni pé kìí ṣe pé wóyá alágọ̀ ọlọ́pàá ti bẹnu sẹ́ẹ̀lì kìí ṣe inú ẹ̀wọ̀n olówà kìí ṣe pé wóyá àwọn ajínigbé jígbé ó wà ní èyí tí wọ́n ń pè ní kidnappers den ọlọ́run kó làwọn bẹ̀ kìí ṣe ibẹ̀ ló wà kìí ṣe wípé ó wà ní ìrìn àjò bóyá ọkọ̀ wọn bàjẹ́ lójú ọ̀nà tàbí bóyá ọkọ̀ wọn dúró lọ́nà wọ́n ti sinmi àbólọ́gbọ̀ tẹ́ẹ̀lì kan rárá fi ṣèrìbí ilé ara rẹ̀ ló ti jí ara rẹ̀ ló wà ànábì wa ní àmìnà sọlọ́lá ayọta tọkàn rẹ̀ nígbà tó jí yẹn àmìnà ọkàn ẹ̀ pé kò sí mímì níbi ó fi hàn pé orí ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń láàárọ̀ tó jẹ́ pé ìbànújẹ́ yóò bá wa bá ṣe ji. kí ní ìbànújẹ́ tó bá wa ò ní pé fóòmù ààrí fóòmù sùn ìyẹn ní bẹ́ẹ̀dì fóòmù ẹ́ ó sì jẹ́ pé ẹni fi sùn hmm? ẹlòmíì fóòmù ẹ̀ ó ti rọ̀ kò lé mọ́ yóò máa wò pé ah fóòmù yìí ìbànújẹ́ ní wàá máa rò òun òróró fóòmù ẹlòmíì nígbà tó jí ní tó bá nínú jẹ́ ó ní wípé kò sáàgò nínú yàrá òun òun ò láàgò ẹlòmíín tó bá nínú jẹ́ nínú ilé rẹ̀ ni pé à òun ò ṣe àwọn apostol síké nípa àwọn ṣé àńlá ńlá òun ò ṣe sí pálọ̀ òun tó bá ẹlòmíín nínú ni ẹlòmíín tó bá nínú jẹ́ nígbà tó jí láàárọ̀ ni pé òun ò lẹ táìsì sílé o bóyá lánàá ó lọ kí ọ̀rẹ́ rẹ̀ kan ló wá ra àwọn táìsì tí wọ́n lẹ̀ ẹlòmíín lẹ táìsì bọ̀ tí yóò bá ṣe táìsì burúkú ló ń lẹ́yìn ẹ̀wọ̀ àwọn táyà tí ò dá ilé yorùbá gbà mú mọ́ kó wá lọ wá ní three hundred and fifty thousand wọ́n ṣírò táyà yẹn ní yóò mọ̀ ọ́rọ̀ láàrọ̀ ìbànújẹ́ tí ó bá ní. kò sí pé ń bẹ̀rù pé bóyá nìkan fẹ́ mu ọkàn ìbálẹ̀ ńgbà tó jù sóńtà ń sọ́làyé bí ni pé irú ẹni yẹn wọ́n kọ́kọ́ ó yẹ kọ́kọ́ dúpẹ́ fọlọ́ńkà á ah, ah, irú ilé ara ń lò ń ti jí pẹ̀lú ìtumọ̀ tá a ti ṣe tá a ti fún yín ah, ó yẹ kọ́kọ́ dúpẹ́ ọkàn ìsìnbalẹ̀ ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan tí kò ní jẹ́ ká dúpẹ́ oore ọlọ́run fún ààyè tá a wà yìí òun là máa máa rò bó tilẹ̀ pé ẹlòmíín náà bó bá jí láàárọ̀ bóyá ìyàwó rẹ̀ ó wá lọ́ọ̀kì aṣọ ọmọ lọ́rùn yóò ní jẹ́ òun ó kírun ni òun ò sọ pé kẹ́ ẹ mọ́ kírun àmọ́ kò sáàyè kankan bí ní ìsàá yóò ní kí wọ́n kírun lọ́ọ̀kì aṣọ ọmọ yẹn lọ́rùn ẹlòmíín náà gbà tó sì jí kòbókò ló mú dání tí fi náyà tó fi lọ náyàwó ẹ̀ láàárọ̀ bó ṣe jì ẹlòmí oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ṣùgbọ́n inú ilé rẹ ló ti jí ó ti ẹ̀yẹ kókọ́ dúpẹ́ fọlọ̀ ipò jí láàárọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam amina tọ́kàn rẹ̀ balẹ̀ mu'afan fi jasadi ìgbà tó jí yẹn ẹlòmí yóò yàn <sighs> ẹlòmí yóò na apá yóò na ẹsẹ̀ yóò rọ ìka ẹ̀kú yóò nà kọ̀kọ̀ kọ̀ ẹlòmí ó tún ṣe ọrùn láì gbogbo ẹ̀ ó dùn gbogbo ara ẹ̀mí ó ní ohun yóò kàn gbogbo ó dùn kọ̀rọ̀kọ̀rọ̀ mọ̀áfà hmm? fi jàzàdì ó lálàáfíà bó lẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ ìrònú tó le bá ní pé kí láà jẹ lọ́sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n kí láà jẹ lónìí kò ní ṣòro lórí ẹ̀ torí wípé ó ní rẹsì nílé torí pé ó ní ẹ̀wà nílé torí pé gààrí ń bẹ nílé hmm? ọbẹ̀ ó ń bẹ nínú sásùn tó ń pè ní pot ọbẹ̀ ń bẹ ń bẹ irú ẹni bẹ́ẹ̀ ẹlòmíì nínú ọgbà rẹ̀ olóko ń bẹ iṣu wà ń bẹ tí ó wà nínú ọgbà rẹ̀ àgbàdo wà ń bẹ ó gbé sí hmm? ẹlòmíì wà ọ̀gẹ̀dẹ̀ ó wà ń lé èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ó wà ń lé bó ṣe jí láàárọ̀ ọjọ́ yẹn so ní tí wọ́n jẹ láàárọ̀ ọjọ́ yẹn kì í ṣèṣòro fún ní tí wọ́n jẹ lọ́sàn ọjọ́ yẹn kò sí ṣòro ń bẹ èyí tí wọ́n jẹ lálẹ́ ọjọ́ náà ọlọ́run ọba ti pèsè rẹ̀ tọ̀túnla ló lè máa rò anábì sallallahu alaihi wasallam wa sọ wípé ẹnikẹ́ni tó bá ní ilé nígbà tó jí faka annama ihsatilahu dunya ó dàbí gbogbo ayé ló ti fi ní láti gbé fún ẹ kò níṣòro kankan irú ẹni yẹn tó jí gbólóhùn tó yẹ kó jáde lẹ́nu ẹ̀ náà ni alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur bá nàbí ṣe ń kọ́ wa alhamdulillah mo dúpẹ́ ẹ̀yìn gbogbo ni fún Allahu ta'ala alẹ́dì ẹni tó ṣe pé àhàyàna ó tún sọ wá dà láàyè ìyẹn ni kò jí wa sáyé báadà máa mọ́ ẹ̀tànà lẹ́yìn tó tún pa wá tẹ́lẹ̀ lánàá wá ilé ìnùṣọ́ ọ̀dọ́ rẹ̀ ní bùṣẹ̀rí sí nínú tánàbí tó máa ń wí وأدنى لي بذكره الحمد لله الذي عافاني في جسدي ومدوك أولوامي تفهم لا لافيا تجاك لا لافيا ترى مدوك ورد علي روحي قدامي مقادة فمي قدامي مقادة فمي ومدوك والله وبا تريك الله أني الله يتوفى لأنفس حين موتها wọ̀lẹ́tì lamtemot hìnà mẹ́nàmíhà òun ọlọ́run ọba nínú Quran ló ti sọ òun lòun máa gba ẹ̀mí nígbà tí ó bá ń kú téèyàn bá ń kú òun lòun gba ẹ̀mí àwọn tí ò tí ì kú nígbà tí wọ́n bá sùn òun máa ń gba ẹ̀mí wọn ah, àwọn tí ó bá wá máa gba oorun lọ dé ojú ikú ọlọ́run ní dẹ́mi ẹ̀ padà mọ́ ṣùgbọ́n nípa pé àsìkò rẹ̀ ò tí ì tó ọlọ́run tó wá dẹ́mi ẹ̀ padà yóò wá jí olùwàrọ̀dà àlẹ́yà rọ́ọ̀ṣì wà á bí náà lè gbèdékèrè ì ó yọ̀ǹda fún mi láti rántí rẹ̀ tóró ẹni ó yẹ ọpẹ́ léèyàn máa dá ṣùgbọ́n ẹlòmíì bó ṣe jí ìbànújẹ́ àkọ́kọ́ tí ó bá ní pé kí láàjẹ lọ́túnla bóyá kò ní dọ̀túnla kò mà ó tó ń jẹ tíjọ́ tó jẹ òjò ní ìdí wà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run tó pèsè tò ní ó pèsè tọ́lá ànábì ní tó bá ti lélẹ́yìí ó dàbí ẹni pé gbogbo ayé ló ti nìyẹn ó dàbí ẹni tó ṣe pé ayé àti gbogbo ti bẹ́ẹ̀ láti kó fún tí mùsùlùmí bá lè mọ ilé ìwọ̀nba ní wàhálà rẹ̀ yóò mọ̀ láàyè pákáleke rẹ̀ yóò dínkù gbogbo pé à ń ní àìsàn ẹ̀jẹ̀ ríru hypertension yóò jìnnà sí torí pé yóò ti mọ̀ pé àti òun ò níṣòro kankan nílẹ̀ ayé nígbà tó ń jíjí nítorí náà eléyìí nígbà tó bá ti ṣe yẹn ọlọ́run ọba tó wá fún ẹ nítorí yẹn ó ti mọ bí ó sì fún ẹ nítọ́lá mọ́tò wáyé pé kò gbára lọ́lọ́run ọlọ́run ti fún ẹ nítorí òdúpẹ́ rẹ̀ tọ́lá ló fi ń rò lẹ̀ kí lájẹ lọ́la nígbà tí tòní ti wà ó ṣeé ṣe kọ́lọ̀ ń dá àyàn dá ọ̀rọ̀ rẹ̀ kó máa gbogbo ẹni yìí kò dúpẹ́ òre nítorí náà ọ̀rọ̀ táwọn ẹbí yìí sọ yìí ọ̀rọ̀ olówó iyebíye ni yẹn mọ àwọn ẹ̀kọ́ tí a tún lè kọ́ <clears throat> nínú hadithi ó ní wípé ìrònú in tó kọjá òòjọ́ ó yẹ kó mọ níwọ̀nba fún mùsùlùmí ó yẹ kó mọ níwọ̀nba ọ̀pọ̀lọpọ̀ ohun tó dá wàhálà sáyé ọ̀pọ̀lọpọ̀ ohun tó fa wàhálà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dààmú ìfòòró lórílẹ̀ táwọn èèyàn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó fa àwa àbàjẹ́ gẹ́gẹ́ bí alọ́nilọ́wọ́gbà ìdígunjalè ìmọ̀ ṣòwò ìlú báṣubàṣu tá ń pè ní akówójẹ àtoríṣiríṣi ọ̀nà nínú rẹ̀ ìrònú tó tayọ òòjọ́ ló fà ni òun fẹ́ ní financial security fún àwọn ọmọ tòun àwọn ọmọ tá à ń wí yìí ò tí ì ṣiṣẹ́ kankan àwọn ọmọ tí ó ti jẹ ọmọ ọdún márùn ọmọ ọdún méje ó ti lọ open account fún wọn gbàdúrópin wọ́n fẹ́ máa fi wá one million naira sínú àkáǹtì wọn lóṣooṣù láti lè jẹ́ kí wọ́n ní security ìyẹn ni wípé kọ́kàn wọn lè ọkàn wọn lè balẹ̀ pé àwọn ọmọ wọn ò ní jìyà lọ́la. adábìnrin kí ló kàn ọ́ pẹ̀lú yẹn èyí tó kàn ó ti lóúnjẹ tí wọ́n mọ̀ yẹn ó jẹ lónìí ìyẹn ló ṣe pàtàkì nígbà tó rí bó ti rí wá fẹ́ fún àwọn ọmọ yẹn káwọn ọmọ òun onífàyàbalẹ̀ tọ́lá security yẹn owó ọ́fíìsì owó tí wọ́n ní kó lò láti fi ṣètò kan nínú ìlú yóò lọ yọ ń bẹ̀ yóò lọ máa fi sákàtì torí pé ìrònú rẹ ti kọjá nǹkan tánà lè sọ látara bẹ́ẹ̀ yóò lọ máa lo jìbìtì tó bá jó níṣẹ́ ọwọ́ mi nígbà tó jí láàárọ̀ tó bá débi iṣẹ́ ó ti ń ronú kí láàjẹ lọ́túnla àtijọ́ mẹ́rin kí láàjẹ lóṣù kan lónìí ó yẹ kó òun rárá ìsìn àpò kan sílé àhà irú ẹni yẹn kò sí bí ó ṣe ní jìbìtì wọ́n gbé mọ́tò wá sọ́dọ̀ ẹ̀ mọ́tò bàjẹ́ ìgbà tó wá rí mọ́tò yẹn wá gba nọ́ọ̀tì yìí ló kàn rọra tú sẹ́yìn ò téèyàn bá dé padà nísìnyí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ìlànà ẹ jókòó yóò àmọ́ tú oríṣiríṣi nǹkan yóò máa wo káàkiri ó ti rí tó bàjẹ́ ń bẹ̀ kìnnìún ní kíkì kìnnì ah, ah, ah. kan ló bàjẹ́ ń bẹ̀ kí wọ́n lọ ra wọn aláàjì ẹ lọ ra wọn nìkan ẹ̀yìn náà lẹ́ lè ra ẹ̀ náà lọ ra ẹ̀ dọ́dọ̀ ẹ̀ kò wọ́n ò kó mọ bí káwọn ti rọrì jìnnà yóò ti ka nǹkan bíi márùn kalẹ̀ gbéyàn bá ṣe lówó sí ni wọ́n ti gbé lé sí twenty five thousand ni wọ́n ń tọrí jìnnà kínní ní tó pé twenty five thousand yẹn tó wá jẹ́ tí ò lówó lọ́ni two thousand five hundred ni yóò pé fún wọn á tún oríṣiríṣi nǹkan wọn ó dé padà kò fi nǹkan kan sí nǹkan kan alájẹ ìmọ̀ lọlé ìmọ̀ lọlé tó òun gbé wá báyìí nìyí tó wá lọ tán yóò rẹrin yóò fi ọkọ̀ kalẹ̀ nígbà tó bá dé ìrọ̀lẹ́ ibi tí nọ́ọ̀tì tó tú sẹ́yìn yẹn yóò kàn tún dé ni hàn ní ìbá gbé mọ́tò lọ ẹni yóò tún wọ́n ṣe ó ṣe wọn àwọn láìkí ọ̀gá yẹn a ṣe mọ́tò tí a tún wá gbé fún un kò sí ní tó mú ronú jù tó ṣe ìyẹn lọ jìbìtì tó lòun ọ̀tún la fi ń ronú ẹ̀ ìjọ mẹ́rin ti ń ronú ẹ̀ ìjọ márùn-ún ti ń ronú ẹ̀ pé kí làwọn ó jẹ níjọ yẹn ìlú alájí tó gbé mọ́tò wáyé nísìnyí ó lè dọ̀la káwọn mọ́rí kọ́sítọ́mà kankan ní tó kò bá ní bẹ́ẹ̀ sì ni ọ̀la ọlọ́run ló ní kò lè má dọ̀la yóò sì dọ̀la náà ẹni tó pèsè ètò ni ó pèsè tọ̀la kayfa takhafu al-faqra wallahu raziqun qad razaqa at-tiyara wal-huta fil-bahri kìí fi ọ́ tó ń páyà òṣì àìpáyà òṣì ẹni tá a máa páyà àìpáyà òṣì ẹni bá a máa páyà òun gangan òun ni ẹni tó dá òṣì yẹn tó lè fi pààyàn ẹni tá a máa bẹ̀rù òun ni olùpèsè tó lè pèsè fún wa òun ni arozak òun ló lè pèsè fún wa bó tilẹ̀ jẹ́ wípé nínú orúkọ ọlọ́run ọba a ò rí olùṣẹ́ntì fòṣì táyàn a ò rí ń bẹ̀ gbòròpó ti yé nìsín ṣùgbọ́n a rí arozak olùpèsè òun ni Allahu Ta'ala ẹni tó ń pèsè ni Allahu Ta'ala ṣùgbọ́n dàkejì rẹ̀ náà ni pé o lè mọ́ pèsè fún yàn bó tilẹ̀ jẹ́ pé kò sí bí yàn ṣe wà láyé tí ò ní rí ní èsì ìpàtọ́lọ̀ torí atẹ́gùn tá a mí nínú èsì ìpàtọ́lọ̀ ọba ni iyẹ̀pẹ̀ tá à ń tẹ̀rí rẹ̀ àti gbogbo àwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ nítorí náà tá à ń ṣàlàyé ní hadith ní ṣókí nítorí àsìkò ẹ̀ńtọ́lọ̀ ọba bí ṣe sọ ìṣọmọdé ni ìṣàgbani ọkùnrin ni àbóbìnrin ni ìlú rẹ ló wà ní àbílù onílù tí àbílù ẹlòmíì tó bá ti lè jí lójúmọ́ <clears throat> nígbà tó jí àmì náà fi ọkàn rẹ balẹ̀ kò sí wàhálà ti ń bọ̀ wá kò sí ti ń lẹ̀ ọ́ pé ó jẹ́ gbèsè tó o niile ní lè gbẹnu ọ̀nà jáde tó pé ah, ọ̀nà ìkùlé lòun ó gbà jáde àwọn onígbèsè ti fẹ́ǹsì ló fẹ́ fò jáde torí àwọn onígbèsè tó ti wá dùn hmm? kò sí ìyẹn fún ẹ ọkàn ẹ balẹ̀ múlẹ̀ ara ẹ bó ṣe jí wọ́n á fàn fi ìjẹsàdé ìyí ò lálàáfíà ẹlòmí ó jẹ lóhun tó ń ṣe exercise nínú rí alóhun ṣe exercise pè pè pè kò sí nǹkan kan tó ṣe orí òfò ẹ̀dọ̀ ọdún ọ̀hún ẹ̀yìn dá okó tó yá omi ní tó jẹ́ ń jọ náà ó tún ní à yà á dúpẹ́ fọlọ̀ torí pé ìwọ àtàwọn ọba ayé ẹ̀ ti dọ́gba ìwọ àtọba ayé ẹ̀yin ti ṣe kíni ọgbà ní ọba níwọ náà pírẹsidẹ́ǹtì níwọ náà hmm? torí pé gbogbo pírẹsidẹ́ǹtì náà security wọn ó kó tiwọn ni ebi wọn náà ti lọ́kàn ti ẹ̀ balẹ̀ ní kò wà wọn torí náà ẹ̀yìn ló mú Imam Shafi'i oníwà ń kúńtà dá kọ́lídín tí wọ́n bá jẹ́ ẹni tó ní ayọ̀ ọkàn fa anta wa maliku duniya sawa ìwọ àtàwọn ọba ilé ayé ẹgbẹ́ nìyí ọgbà nìyí ìwọ náà ọba ní ọlá yàrá kò ṣàánà wa torí náà kúńkálukú tába ti lè rí ilé kámọ́tò kó wàhálà bàrà wa mọ́ kámọ́ kó páyàpáyà kankan bàrà wa mọ́ kámọ́ yọra wa lẹ́nu wa dáadáa ti ṣe fún wa jẹ́ kó àlékún dáadáa ọlọ́run kò ṣe fún kálukú wa allahumma inna nas'aluka al-afiya allahumma inna nas'aluka al-afiya allahumma inna nas'aluka al-afiya allahumma anta razzaq wa anta tarzuqu man tasha bighayri hisab ya razzaq urzuqna rizqan nafi'an wasi'an halalan tayyiban mubarakan fihi برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين ربنا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 وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته